gbogbo ẹ̀yin olólùfẹ́ Bísí Aláròyé àgbègbè màmá ṣèǹdára àti olólùfẹ́ Fejos bàbá ẹ kàn lọ sí YouTube wọn ẹ máa rí kíní ẹyìn ẹ kàn tẹ kó kí n jẹun náà kò dẹ̀ ń gbìyànjú jẹ ẹ tẹ ẹ tẹ ẹ bá tiẹ̀ fẹ́ tẹ ṣé ẹ tẹ ẹrẹ mi ọmọ yìí ti wà nínú ilẹ̀kùn ayérayé ó máa dà fún yín ẹ mọ̀ ẹ mọ̀ káàbọ̀ <laughs> káàbọ̀ ẹ dọ́dọ̀ tiwa náà pẹ́ta ti ń wá yín ọ̀dọ̀ àwọn channel mi lẹ̀ ń lọ ẹ dọ́dọ̀ tiwa ẹ ṣeun ẹ káàbọ̀ Sojosbaba TV yorùbá lẹ́dẹ̀ kí ni má fi ṣe lálejò báyìí ilẹ̀ yorùbá máa ń ṣàlejò ní ẹ̀mí ọlọ́run ẹ wá gbé ìkàlejò wá. <laughs> wáìnì náà gbé wá àti kínní àmọ́ nígbà tí wàá ní kí n ti ẹ̀já ní ìsìnkàn kò lè dọ́dọ̀ yín kò lè dọ́dọ̀ yín ẹ wò ó nǹkan wà tá a fẹ́ kẹ́ máa bá wa ṣe oríṣiríṣi àwọn sinimá wa tẹ̀ ń wo ẹ̀ẹ́kẹ́ ńlá ìkí ẹ̀ kó dáa ewu ni kéèyàn ní twenty thousand view kó wá rí five hundred like kò ní jẹ́ kí YouTube jẹ́ káwọn míì náà tún rí àwọn iṣẹ́ yẹn ẹ dákun mo fọlọ́ọ̀ bẹ̀ mo fọ́ náà bẹ̀ yín ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa láìkì nǹkan tẹ́ ń wò ẹ wo ẹ wo kí ni subscription yín tẹ́ ẹ bá ti subscribe ẹ subscribe sí ẹ like kẹ tún wá share rẹ̀ káwọn èèyàn wò ó ẹ ti mọ̀ pọ́jọ́ Wednesday ẹ kẹ̀ǹdẹ̀ sọ́nù lè sì rẹ̀ ń wò ọjọ́ Friday ẹ tún àwọn sinimá míì tó tó tó kà màmá yóò dáa fún yín ẹ wò ó ẹ jẹ́ káwọn míín náà mọ̀ nípa channel wa yìí ọlọ́run ó sì bùkún fún yín èmi ti yín tòótọ́ lórúkọ mi àtàpátá jọ ń ṣiṣẹ́ nífẹ̀ẹ́ Yorùbá ti Yorùbá a káàbọ̀ eré tẹ fẹ́ wò yìí. ah ah ah ah. <laughs> It's here again. It is the August edition of the Fejos Baba Talent Workshop 2024-2025 academic session. We offer basic certificate program, advanced certificate program, and professional diploma certificate program in filmmaking. The theme for this semester is fresh anointing. Come and get empowered and equipped for greater exploit in the kingdom. The date for the August edition of the FTW is August 16 to August 26, 2024. Cost fee is 30,000 naira only, which covers tuition, accommodation, campus package, and certificate. Then is LaSalle Secondary School, Arigbabola, Ondo City, Ondo State, Nigeria. Food will be available for sale on campus. Students are to come on site with editable laptops and camera if available. Also, the August edition of the Children Department of the FTW will be open. Date is August 16 to August 26, 2024 at the same venue. For more inquiries, call 081684 or 07064400150. FTW The gathering of battle axes. ọ̀rọ̀ kì í tóbi títí ká fọ̀bẹ̀ ohun tó o bá ṣe fún Kúnlé ni kò sọ fún mi. mami kí ni mo ṣe fún Láńrè ó fi mí sílẹ̀ mami kí ni mo ṣe fún Tóbi tó lòun ò ṣe mọ́ kí ni mo ṣe fún Báyọ̀ tó fi já mi sílẹ̀. Ah! mami ohun tẹ́ bá ń fi ayé mi ṣe ó ìyá ayé ẹ ṣe bí báwo. màmí ẹ jẹ́wọ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí kò ṣe yín yín. kí ló kẹ́sù nínú gbogbo èṣù bísí ju gbogbo nǹkan tẹ́ ń sọ ìlọ náà nǹkan tí mò ń sọ ni wípé àní wípé ìfẹ́ uh, Rónkẹ́ ó kọ́ kúrò lọ́kàn mi ni bí ìgbà tí wọ́n gbé kó in fact mi ò rántí pé mi àti ẹ àjọṣe wọléwọ̀de rí tàbí pé bóyá anything. ẹ̀yin ẹ má ṣàbàjá ẹ fílẹ̀. mi ò bàjá ìjà wo ni mo fẹ́ bàjá ṣebí kọ́ náà jẹ́ ká lẹ́rìí ayọ̀ ní tá a bá ti lẹ́rìí ayọ̀ wákàtí. ẹbí ẹ̀kọ́ hmm. hmm. tí nǹkan bá ti lè mọ́ ẹ̀dá jù tí ìṣòro bá ti lè mọ́ ẹ̀dá hmm, ẹ̀dá lè yí padà jésù fúnra rẹ̀ gan nígbà tí ìpọ́njú dé bá lórí igi àgbélúwò jésù wo bẹ́ẹ̀ ó wo ìgbé ó rí i pé kò sí ìmọ̀lára pé ọlọ́run bàbá ń wà lẹ́gbẹ̀ẹ́ òun hmm. ó pariwo ó ní bàbá níbo ló fojú sí níbo lójú ẹ̀ wà. Hmm. ìyàwó jòwò kórìíra ọlọ́run kì í hmm. ṣèyàn burúkú àmọ́ nígbà tí ìpọ́njú dé òun ló fà á tí òun ní bó ṣe rí. Alex. ẹ wo ọkọ mi ti rò ẹgbẹ́ ẹ̀ ṣe yá ti lu ìjẹta ẹ wo I can't wait to eat your food ẹ ṣá àbàbalẹ̀ gbọ̀ àti ah. bí ìṣẹ́jú díẹ̀. ẹ ṣe ṣe ilé wa ti ṣú Dubai. àyíká náà mo ń bọ̀ mo ń bọ̀ lẹ́sìn. kò sí yọnu just. Ah, bro Alex. ẹ̀rí rẹ̀ ń bẹ ẹ̀rí rẹ̀ ń bẹ a ti ṣe àṣeparí ẹ̀rí rẹ̀ àmọ́ ilẹ̀kùn ti tì ọ̀pọ̀lọpọ̀ ìlérí ni àwọn ènìyàn ti ṣe tó sì dọ́kàn wọn àwọn ò ṣe báyìí fún ọ àwọn ò ṣe báyìí fún ọ ó sì dọ́kàn wọn àmọ́ wọn ò ṣe é nítorí pé ilẹ̀kùn tì ní ẹni tí ọlọ́run sọ fún mi pé màá fẹ́ ó ń wò mí lójoojúmọ́ báyìí ọlọ́run sì ń sọ fún mi pé òun ni màá fẹ́ àmọ́ kò sọ̀rọ̀ kò sọ nǹkan kan ilẹ̀kùn ló tì í. inú mi dùn ni hmm. ọkàn mi balẹ̀ hmm. mo ní ìrètí hmm. kọ́kọ́rọ́ àkọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ dé ọwọ́ rẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ló ṣe máa ń rí fún ẹni tó bá kọ́kọ́ gba Jésù. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ parọ́ kọ́kọ́rọ́ kejì èyí tí a fi ń ṣílẹ̀kùn tí a ti òun ni nípasẹ̀ àdúrà bí ènìyàn bá ń gbàdúrà nínú ìṣòro ilẹ̀kùn ló ń kàn yín ó dàbí ẹni tó lọ sí ilé oníbírẹ́dì tó kánlẹ̀kùn nígbà tó ní bírẹ́dì ò dìde tó nílẹ̀kùn kìkì tí ò fún ní bírẹ́dì tó wá jáwọ́ tó padà lọlé tí bírẹ́dì ò tẹ̀ lọ́wọ́ ẹ̀yìn bó ti rí nù. Hmm, àdúrà bí ènìyàn bá ń kanlẹ̀ àdúrà ló gbà. àbẹ́ni àdúrà ní gbà àdúrà ní gbà. èmi yóò gbàdúrà hmm. èmi yóò gbàdúrà. Àdúrà ló lè gbé ni lékè lọ́jọ́ ìṣòro. Èmi yóò gbàdúrà, ó gbàdúrà, ó tún wá fàwẹ̀ sí i. Hmm, Bẹ́yẹn bá ti ń gbarú àwọn àdúrà tí mo ń sọ yìí, yóò wá fi àwẹ̀ sí i. Pé ilẹ̀kùn ayọ̀ mi ó yá ṣí, ilẹ̀kùn ìgbéga mi ó yá ṣí, ilẹ̀kùn ìsọdipúpọ̀ mi ó yá ṣí nítorí ilẹ̀kùn pọ̀ o ilẹ̀kùn ẹ̀ṣẹ̀yọ̀kan ọ̀tọ̀ nílẹ̀kùn ayọ̀ ọ̀tọ̀ nílẹ̀kùn ìgbéga ọ̀tọ̀ nílẹ̀kùn ìgbéyàwó bí ilẹ̀kùn ayọ̀ bá ṣí tílẹ̀kùn ìgbéga ò ṣí kí wàá ní kókó èyí ó gbàdúrà ní pé ó yá kó ṣí ó fàwẹ̀ sí i. kọ́kọ́rọ́ kẹta tá a lè fi ṣí ilẹ̀kùn tí èmi mọ̀ pásítọ̀ ó ní ìyẹn. Ah! ọ̀kan lẹ̀mí ọlọ́run hmm. èyí tí mo fẹ́ sọ nìyẹn ìyá wa hmm. ìyìn náà ni mo fẹ́ sọ. So ẹ kan imagine nínú ìrírí oníbúrẹ́dì tẹ̀sán yẹn kẹ́ máa kan lẹ́kùn kẹ́ máa yìn kẹ́ máa mí kẹ́ máa kì í kẹ́ máa jó kẹ́ máa jó báwo ni ilẹ̀kùn ò ṣe ní ṣí. kò ní ṣí kíni ńgbẹ bá débi ilẹ̀kùn ní búrẹ́dì tẹ́ kan lẹ̀kùn rẹ̀ tó bá lóun ò ní ṣí hmm. ẹ̀yà tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní poríkì rẹ̀ tẹ́ ń tẹ́ tẹ́ ń jó tẹ́ ń orí rẹ̀ ó máa wú ni ńgbù èrè bá wú ọwọ́ kan ni ó dìde ni ó sì lẹ̀kùn eyín hmm. ní agbára gan níjọba tá a wà yìí ìyìn la fi ń ṣẹ́gun. Ah, ìyìn nínú ìṣòro ah, ìyìn á le gan o ju ìrìn nínú ìfọ̀kànbalẹ̀ hmm. nítorí pé ẹni ó bá ṣẹ̀ṣẹ̀ rọkọ̀ ayọ́kẹ́lẹ́ ẹ dákun sínú rẹ̀ ò ní dùn inú rẹ̀ máa dùn àmọ́ ẹni hmm. tí ó ń lé nǹkan tọwọ́ ọba ṣú yẹ kí inú rẹ̀ dùn àmọ́ irú ìyìn yẹn gan ni torí ẹ bọ ni. Hmm. ṣé wàá rí kọ́kọ́rọ́ kan tí ń tún fún yín sí o sísọ̀rọ̀ ọlọ́run nípa ilẹ̀kùn tí a tì sísọ̀rọ̀ ọlọ́run sínú ilẹ̀kùn tí a tì wọ́n èyí ò lọ́nu bíbélì yóò lọ wádìí ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ nípa àwọn ilẹ̀kùn tí a tì èyí ò wádìí nígbà tí ilẹ̀kùn eléyìí tì ẹ̀kí lọ́lọ́run sọ sí nígbà tí òkúpa tó tì tí òjẹ́ kan kọjá kí ló òkúpa fúnra ẹ̀ gan ilẹ̀kùn ni kí ọ̀rọ̀ ọlọ́run ló ló ló lọ bẹ̀ nígbà tí a ti Paul àti Silas sínú túbú ilẹ̀kùn ló tì yẹn ọlọ́run ló wà ń gbogbo ẹ̀ lè yóò lọ ṣàjọ́nu bíbélì láti sọ̀rọ̀ ọlọ́run sínú ilẹ̀kùn tí a ti nínú ayé yẹn bẹ́ẹ̀ ìwé àìsáyà orí sixty verse eleven wípé gbogbo ẹnu ibodè wa ni yóò di ṣíṣí sílẹ̀ a kì yóò tì wọ́n ní ọ̀sán àbí ní òru tó bẹ́ẹ̀ tí àwọn ọkùnrin wọn á kọ̀rọ̀ orílẹ̀-èdè wa àwọn ọba wọn gan wọn ò tún wá nítorí náà ilẹ̀kùn gbọ́dọ̀ ṣí ni bíbélì ló sọ bẹ́ẹ̀. yóò dà fún yín ìyá wa Rónkẹ́ ìyá dáadáa ló ní o hmm. ìyá dáadáa ló ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ ní ìṣòro torí pé wọ́n ní òbí rere ọ̀pọ̀lọpọ̀ lónìí ilẹ̀kùn sé mọ́ wọn nítorí pé wọn ní òbí tá ṣípẹ̀ fún wọn nínú àdúrà ìwọ náà wo ibi tí wọ́n kà ọ́ nísìn wá wò ó tí ilẹ̀kùn bá wà ní títì bó ni àwọn ọkùnrin ó ṣe kó ọrọ̀ orílẹ̀-èdè wá tá bá tiẹ̀ wá kó wá tán bá ti dẹ́nu ọ̀nà tán di pé ilẹ̀kùn ọ̀nà ayé rẹ̀ tì wọ́n kó padà ní. ta ló mọ̀ bóyá àìmọye nǹkan tọ́lọ́run ti ṣe fún ẹ ń bẹ báyìí ṣe pé wọ́n ti wà ní ó ti wà láàjò padà níbo ṣe pé wọ́n dọ̀dọ̀ rẹ̀ wọ́n rí bí wọlé ènìyàn dá padà ní bíbélì sọ ó ní nígbà tí a dá ìkólọ síónì padà á dàbí ẹni tí ń lálàá kí ló dé tí ìkólọ síónì fi kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ a jẹ́ pé ìtàn bá ní wọ́n kó ìkólọ padà a jẹ́ pé ìkólọ kọ́kọ́ ti wá kò rí léwọ̀ ní síónì ṣùgbọ́n nípasẹ̀ àánú a dá padà ó ní wọ́n dàbí ẹni tí ń lálàá ọlọ́run mo fẹ́ lálàá sí òní dá hmm. ìkólọ mi padà ah! àdúrà ń gbọ̀n mi. bẹ́ẹ̀ni ni a wàá gbàdúrà ni pé ọlọ́run má jẹ̀mú ọlọ́run àánú gbogbo ìkólọ mi. gbogbo ìkólọ mi. èyí tí a ti dá padà nígbà tí ilẹ̀kùn tì nínú àánú rẹ̀ ó yá dá padà fún mi ó yá dá padà fún mi ọwọ́ mi bá àdúrà gbogbo ìkó lọ èyí tí ọ̀tá ti kó lọ gbogbo ìkó lọ èyí tí a dá padà nígbà tí ilẹ̀kùn wà ní títì mo pàṣẹ nínú àánú mo gbà padà lórúkọ Jésù. Ah, pásítọ̀ olúwa fi àdúrà kan sí mi lọ́kàn. ẹ gbé sókè. ọlọ́run má jẹ̀mú. ọlọ́run má jẹ̀mú gbogbo agbára tó tilẹ̀kùn mọ́ wọn ní ìran wa. gbogbo agbára tó ń tilẹ̀kùn mọ́ wọn nínú ìran wa. tí ilẹ̀kùn kò fi ṣí. tí ilẹ̀kùn ò fi ṣí. tá a fi làlù yọ. tí a tá a fi làlù yọ. a bẹ́ẹ̀ ni. agbára náà kò dòkú. agbára náà kò dòkú. ilẹ̀kùn kò ṣí. ilẹ̀kùn kò ṣí. òye àdúrà. gbogbo agbára má jẹ gbogbo èyí mọ́ nínú ìran wa. tí ò jẹ́ kí àwọn èèyàn làlù yọ. agbára náà kò dòkú. ilẹ̀kùn náà kò ṣí. agbára náà kò ṣí. ilẹ̀kùn ilẹ̀kùn náà kò ṣí. jésù olúwa wa. àmín. ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọlé ah, ǹjẹ́ ẹ mọ̀ pé tí àwọn ilẹ̀kùn ò ṣí àwọn kankan ò ní wọlé ọ̀tọ̀ ní ẹnu ọ̀nà ọ̀tọ̀ ní ilẹ̀kùn ayérayé a wá gbàdúrà gbogbo ire tí ilẹ̀kùn ayérayé ti kó lọ́wọ́ mo pàṣẹ ire náà kó tẹ̀ mí lọ́wọ́ ilẹ̀kùn ayérayé náà kó ṣí àdúrà. orúkọ jésù orúkọ jésù gbogbo ilẹ̀kùn ilẹ̀kùn ayérayé ètò dire wa mú lórúkọ jésù oya máa ṣí ire náà kó tẹ̀ wá lọ́wọ́ jésù olúwa wa. àmín jésù. Jesus power. Jesus power. Jesus power. wà. ló dáa fún yín. bí ènìyàn ṣe ń ṣílẹ̀kùn òun ni mo ti sọ fún yín yẹn o tẹ́ bá ti lo àwọn kọ́kọ́rọ́ yẹn ní tòótọ́ ìyípadà máa dé bá yé yín. ṣé pásítọ̀ mọ́mí ẹ ṣe màmá rí ní bá. gbọ́ tó pariwo látọjú àlẹ́ ni kò tí gbogbo ara sùn tí mo bá ríwo rẹ̀ kí ló ṣẹlẹ̀. àlàáfíà ni dáàtò mi ah, àlàáfíà mm-hmm. mo pa láàfíà ni àmọ́ bá mi sọ̀rọ̀ tó fi lè mú ẹ pariwo àná tó lágbára ló máa jẹ́ bá mi sọ̀rọ̀ kí ló dé. dáàtì mi hmm? ah, ẹ ṣáà máa gbàdúrà fún mi. ìdákẹ́ àdúrà. ṣé ẹ mọ̀ pé gbogbo ogun tí Ọlọ́run bá ti ṣe báyìí hmm. ó máa fi hàn. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni gbogbo ogun tọ́nà bá ti fi hàn báyìí torí kò ti ṣẹ́ mi àmọ́ sórí àwa náà là á ṣètò bí ó ṣe ṣe tán yányán ìṣòlè kọ́lé ti Jésù tó bá tiẹ̀ kọ́ kan máa wọ ẹ̀ aláwo lóòótọ́ àmọ́ ṣùgbọ́n pé ah Jesus power Jesus power Jesus power. Ah, pe máa lọ sùn. ó mà pẹ́ díẹ̀ láàárọ̀ yìí ó pẹ́ díẹ̀ bóò ni. àánú olúwa ṣe lè wọ́ má ṣe jẹ́jẹ́ o má bàa yàn jà o ẹ̀ fún olówó òṣèlú oúnjẹ ọlọ́run sí ọ tó bá wò rẹ o má wàá pẹ́ dé o. ọba ajagun ṣẹ́gun ajagun ṣẹ́gun ajagun ṣẹ́gun ọba tí ń gbèjà àwọn ọmọ rẹ̀ ọlọ́run ìpè mi ọlọ́run ìpè mi tó ń jẹ́ èmi ò gbọ́dọ̀ ṣòro ṣe mo gbàdúrà gbogbo ogun ìtayé dẹ tó láti fi dojú kọ ọmọ mi Joseph Samuel Ọlábìrán ogun náà bàjẹ́ ogun náà ṣẹ́wọ̀n gbogbo ogun àlákàlà gbogbo ogun àlákàlà àbàjẹ́ ẹ̀jẹ̀ Jésù bo yàrá ìgbàlù nípa àmì òróró ìrà ìdè náà tú ìdè tú ìdè tú ìdè tú. Ah! Ah! Wọ́n jèrè ọmọ mo ń jèrè ọmọ ojú ò ní tì mí ojú ò ní tì mí ah, ẹ kóra yín jọ ẹ gbára yín jọ bí èkùrọ́ inú ẹkùn lójú ti gbogbo ẹ̀ tẹ̀ ń dojú ìjà kan bí àtàwọn ọmọ bẹ́ẹ̀ olówó ṣé o èmi ò kàwé lóòótọ́ ṣùgbọ́n o fún mi lọ́mọ tó kàwé tó ń gbọ́n rẹ̀ yìí kú Jesus power Jesus. Jesus power. Àlẹ́ mi, àmì ẹ̀yẹ, inú wa ń bí sàtáni, inú wa ń bí sàtáni, irọ́ lè ṣó pa ọ́, èmi ni ó borí, èmi ni ó yege, èmi ni ó borí, èmi ni ó yege, ẹ̀jẹ̀ Jésù. Well, if I'm to talk about cell, eh, I would say cell is the unit of life. It is a structural and a functional unit of life. All living things are made up of cell, and cell is the building blocks of life. So if I'm to add up to what I just said, I would say that Robert Hooke is known as the father of cell. Wow, wonderful! Clap for him! Clap again! Finn, what are you doing? my class. Now you you you know you be talking in my class, you no answer questions. Okay? I want you to what? Emulate the brilliancy of Joseph and Daddy. They have been the only one answering my questions in my class. Please emulate their brilliancy. Please. Again, clap for Joseph. For that. Igi ìwé ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù ṣe máa ṣe àwọn kìnìyàn náà orí ẹ̀ ti pé jù. Jésù ni Jésù náà ni orí ọ̀fẹ́ jésù ni mò ń jẹ. i no be small boy now èmi náà ṣáà máa ń lọ church òun ni jésù jésù jésù ṣé tí wọ́n á béèrè fees lọ́wọ́ ẹ̀ tí wọ́n á what is parasite tí wọ́n á béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé jésù ló máa ń bá ẹ ó máa ń kó sínú ẹnu ẹ̀ mọ́ bá ẹ sọ ni ah, kí ló máa ń ṣe sí ọdún ṣáà ni wá dábí sí ìwà. sórí yẹn iṣẹ́ ni o mo máa ń kàwé o sórí ẹni tí ò bá ti kàwé tó ń ṣe kó kàwé tó kàn pariwo jésù jésù jésù ó kàn ń tanra ẹ̀jẹ̀ ni bíbélì sọ pé ìgbàgbọ́ láì ní iṣẹ́ àsan ni torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run ló ti gbòdo torí pé wọ́n ṣe àwọn nǹkan kan tó yẹ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ èṣù lórí ẹ̀jẹ̀ kí ni tó ti jáwọ́ olúborí torí pé wọ́n ṣe àwọn nǹkan kan tó yẹ kí wọ́n ṣe. ẹ ẹ ṣé àwa lè sọ pé jésù ò nílò nínú ọ̀rọ̀ rárá o jésù níṣẹ́ láti ṣe gan-an ṣé o tí ènìyàn bá ń kàwé tó dẹ̀ ń jáwọ́ olúborí ní gbogbo ìgbà ọ̀tá máa dìde ogun oríṣiríṣi ló máa dìde tó jẹ́ pé Jésù nìkan ló lè báyàn ṣe tógun náà dẹ̀ ní borí ènìyàn. ẹ túmọ̀ sí pé a nílò Jésù a gbọ́dọ̀ kàwé. That's the perfect combo. ah tade so ti yá nìyẹn broda lọ Olha a mira. Ah, dá. Tipi. Ah, dá. Olha a mira. Ah, Jesus. Ah, mo fẹ́ owó wedding gown bíi. Ah. Ah. Ah. Mi máa rí ìyá mi mọ́ ti bá mi mi máa rí wẹ́nìkà omi mú wá ti jẹ́ gbèsè ẹja ayé mi ayé mi máa bọ̀ mi wẹ́nìkà omi lẹ́bi ni mo fi sí ah, mo náà ràn ọ́ ah, mo ti jẹ́ ti mi mo gbé o wẹ́nìkà omi àwọn wẹ́nìkà omi wà sí mi máa mi máa mi bá tí mo wà lára mo máa ti lára mo máa ti lára mo máa ti lára wẹ́nìkà omi. My God, wẹ́nìkà omi. lọ́wọ́ má jẹ́ ká yé gba kádàrá mi dá má yẹ kó padà o jẹ́ kí wẹ́ẹ̀dì mi ṣe é ṣe o lóhùn jọ lóhùn jọ lóhùn jọ gbogbo ìmọ̀ta àbá ọ̀tẹ̀ tí ọ̀tá lórí ìgbéyàwó mi lórí wedding gown mi lórí wedding mi ọlọ́run bá mi bàjẹ́ ọlọ́run bá mi bàjẹ́ jésù jọ jésù ràn mí lọ́wọ́ jésù ràn mí lọ́wọ́ jésù jọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ o Fúnkẹ́ náà lórúkọ Jésù kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórúkọ Jésù èé switch off lórúkọ Jésù gbogbo ìgbógun ti èṣù lórí ibùjókòó Rónkẹ́ lórúkọ Jésù kó máa di asán kó máa di asán lórúkọ Jésù ó lọ fàjọba wọn yá gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó ń gbógun ti Rónkẹ́ ó lọ fa ìjọba wọn yá ó lọ fà á yá ó lọ gbógun tì wọ́n lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbógun tì wọ́n kọjú ìjà sí wọn lórúkọ Jésù ah Olúwa. ẹ̀ ti sùn. Ah, mo ṣẹ̀ṣẹ̀ gba àdúrà àbúkátà ni. èmi náà kàn béèrè ni torí mo gbọ́ bí ẹ ṣe ń gbàdúrà látàárọ̀ ìgbà wo lẹ máa sùn báyìí. ó kọ àdúrà aago mẹ́ta má ti gba àdúrà aago mẹ́ta tán máa wà lọ́sùn. Ah, mi ìgbésí ayé yín máa ń kọ́ mi lẹ́kọ̀ọ́ gidi gan. kò jẹ́ pé lórí ọ̀rọ̀ fìyẹn lẹ́ẹ̀. Ọlámídé ṣé o ní ìgbàgbọ́ nínú mi wá ní fi hàn ẹlẹ́ ìgbà wo kalẹ́ bẹ̀rẹ̀ ìdánwò yẹn. ọ̀la ni ṣé rí mọ́ọ̀kì la kọ́kọ́ máa ṣe kó tó di pé a ṣe ìdánwò gangan. Ah, mọ́ọ̀kì èwo ló tún jẹ́ mọ́ọ̀kì o. ṣé rí mọ́ọ̀kì ni ìdánwò tá a kọ́kọ́ máa ṣe kó tó di pé a ṣe ìdánwò gangan. a jẹ́ pé ìdánwò ju ìdánwò lọ náà nìyẹn. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ rí téèyàn ò bá yege nínú ìdánwò mọ́ọ̀kì yìí kò ní lè ṣe ìdánwò àṣekágbá tí ó lè mú un lọ sí ìpele mìíràn tó ga. mi ò lè ó ṣe àṣeyọrí nínú ìdánwò mọ́ọ̀kì rẹ tó fẹ́ ṣe ìdánwò mọ́ọ̀kì rẹ yìí kò ní mọ́ọ̀kì rẹ o ọlọ́run wà fi yọ torí mo mọ̀ pé bá lè kàn mọ́ọ̀kì rí pé fi yẹn ṣe yẹ̀yẹ́ kọ́ bẹ́ẹ̀ ni kò ní mọ́ọ̀kì rẹ o. Jesus. Power. Jesus. Power. Jesus. Power. Wo, aláyẹn fà mí lẹ́rù gan ni o. Wo, bí mo ṣe jí báyìí mo kàn bẹ̀rẹ̀ sí ń gbàdúrà ni. Ó wá yẹ kí ìwọ náà gbọ́ báyìí o kókó kó lè tẹ̀rẹ̀ máa dúrà kó máa gbàdúrà gidi o. Hmm wọ́n jí mi ní wedding gown ẹ̀dẹ̀ ni mi ò rí kankan ṣe sí mi ò lè súnmọ́ ẹnìyẹn kí n gbé etí ẹ̀ ah! Rónkẹ́ ohun ìjà wa ò kì í ṣe nípa ti ara bí ò ṣe nípa ti ẹ̀mí àdúrà la máa gbà ah! hmm. kí ni ìtumọ̀ aláìní hmm. wò ó ọfà ìgbéyàwó ni ọfà ìgbéyàwó ni o wò wọ́n fẹ́ gbé ogun dìde báyìí sí ìgbéyàwó yín tó ń bọ̀ lọ́nà tàbí sí ìdílé tẹ́ ẹ ń kójọ yìí mo ṣe sọ fún ẹ pé àsìkò ní tó yẹ kó o dìde báyìí kó o máa koná àdúrà mọ́ wọn lórí ẹ àdúrà là á gbà o. bóyá kí n tètè pe kúnlé báyìí gbogbo àwọn wòlíì tó bá mọ̀ kókó sọ fún wọn àǹtí mi bóyá kí n dẹ̀ tún lọ rí bàbá pásítọ̀ bí àwọn lè bá wa ní ìkọ́ṣe sí i. Ah! Rónkẹ́ kì í ṣe gbogbo ìṣòro tàbí ìpọ́njú tó bá dé báyàn lèèyàn ń gbé tọ wòlíì lọ ìwọ náà gbàdúrà tẹra máa dúrà báyìí kó máa rí Jésù kó máa rí Ọlọ́run bá lójúkorojú kí o máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ẹ máa gbàdúrà. kò sí nǹkan kan tá a lè ṣe sí àfi àdúrà ẹ ò àdúrà la máa ṣe àdúrà la máa gbà báyìí. kúnlé ní kí n Stand up. No murmuring. Please stop, everybody. yourself kí ló dé ó kàn kọ́kọ́ sínú whatsapp rẹ̀ sí ẹnu àwọn questions yẹn simple. pàdé. joseph bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀. ẹ mi rárá o my head was just blank all through gbogbo àwọn kìíní yìí mi ti ẹ̀rọ tí mo kọ̀ kọ́ ní ìta mọ́ ọ. bí ti báwo gbogbo àwọn kìíní ìlú mọ̀ náà gbogbo ìlú mọ̀. What is kinetic energy? The energy of the body in motion. What's the formula? Half MB square. Ah, kí wọ́n á lóde tó orí nǹkan kan go. ṣé gbogbo ẹ̀ náà ló ń sọ yìí? Joseph. Mo ń lọlé. Joseph. Joseph. Joseph, dúró dè mí náà. Joseph. Joseph, wait for me now. Joseph. Joseph. Joseph, what's wrong with now? Joseph. Orí nǹkan kan kẹ̀, ló possible ṣá, ká máa rìn ní Paul wí. Ṣé bẹ́ẹ̀ yẹn ni mo jókòó sí? Orúkọ nìkan báyìí lọ́mọwé ẹ̀kọ́ sílẹ̀. Oṣù ọ̀. Ó dá mi lójú pa. Bọ́sì kí wá ló lè fà Bóyá ó gbọ́sọ̀ yìí tí wọ́n ṣe fún, ó ti ká tó bá ń gbọ́ he don't cast don't cast ọmọ he don't cast. Hey! so oògùn sọyìí ni Joseph fi ń gbéra nìyẹn o. ibẹ̀ ni kò jókòó sí ojúlówó wa báyìí lọ́rẹ́ wá fi ń lò gbà. Eya, he don't cast, he don't cast. ìdánkàsí. he ìdá sọ̀rọ̀ ni ah, ọlámìlú ah, èé ti rí oúnjẹ ọ̀sán rẹ̀ kọ́ mò ń wòye ni tèmi wò pé kí kí n dé káwáṣì tó ń jẹ alẹ́ òjẹ́ tọ̀sán látọ̀sán kí ló ṣẹlẹ̀ ò ń sunkún ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe bá mi sọ̀rọ̀ ọlámìlú. 烟花。 láti school ni mo ti ń béèrè pé kí ló ṣe ẹ́ ò sọ kankan ṣé ò ń ṣàròyà ẹ̀ ni are you missing your mom or something. ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi Joseph. ọ̀rẹ́ kí ló ṣọ̀rẹ́ ẹ̀ ṣé ò ṣàrẹ̀ is this sick or something. ọ̀rọ̀ kò kò ní kankan kọ́lé nínú exam ṣe ló kọ́ ń kọ́ orúkọ ilé mi wá. Ah! Joseph. Joseph ibi ọ̀rẹ́ Joseph tó máa ń gba gbogbo ẹ̀bùn tó máa ń fẹ́ kó gbogbo ẹ̀bùn ní ọjọ́ price giving day ní school yìí. òun náà ni. tí bàbá ẹ jẹ́ wòlíì tó gentle báyìí one gentle looking easy going boy like this. láti òun náà ni àwọn ohun tí ó ṣẹlẹ̀ Joseph wò orí kankan kọ nínú exam. Ah. Eh, síbẹ̀síbẹ̀ náà kò yẹ kí ó wá jẹ́ kí òun ṣe ẹ́ léṣe eh, kò yẹ kó ronú tó gbogbo eléyìí eh, tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ yẹn ohun tó dáa ó ń fàdúrà ìtú kù díẹ̀ káàtó náà òun náà àdúrà ló ń fẹ́ ṣùwá rí pé nǹkan tó dáa yẹn gan-an ló ń fàdúrà òun ló fẹ́ àdúrà jù kí èṣù má lọ ba nǹkan tó dáa jẹ́ mọ́ wa lára you understand. Eh? Ah, ṣòro gbogbo ilé tó ń ṣe yìí ká kárí bọnú òòrùn nǹkan tó wà nílẹ̀ yìí ẹ bó bá kárí bọnú tòní dọ́là kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ àdúrà ló máa máa gbà fún ọ̀rẹ́ tó ti yẹ bẹ́ẹ̀. ò dáàdi ẹ̀yin náà máa wa máa gbàdúrà o. mo ti wá mo ti wá kódà kódà ẹ máa gbìyànjú ọlọ́run abẹ́ fún wa ṣe kó yà dárayá o be my boy give me that smile. Eh? The Sun is at the center of the solar system. It is very large in size. The Sun is at, at the center of the solar system. It is very large in size. The Sun is at the center of the solar system, which is very large in size. The Sun is at the center of the solar system, which is very large in size. Hello, Talibawi. Mo wà. Ṣé àlàáfíà ni wọn náà wà? Àlàáfíà ni o kí ló ń ṣe báyìí. tí mo ti fẹ́ máa ṣe. tí mi bá kúkú rí nǹkan kan kọ sílẹ̀ lónìí ó ṣáà di dandan kí n rí nǹkan kọ sílẹ̀ lọ́la. ìwọ ni kí o fara balẹ̀. wà á rí kankan lẹ̀ lọ́la. mo dẹ̀ tuntun sọ fún dádì mi pé kọ́ máa bá a gbàdúrà. lóde ó bá ní sùúrù díẹ̀ náà. ọ̀rọ̀ yóò gba sùúrù. a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ní kíákíá. ó dáa náà mo ti gbọ́. àdúrà gbogbo á máa gbà. máa Thermodynamics. Thermodynamics. What is thermodynamics? Thermodynamics is. Tamu, Tamu Okay, calm down, it's safe. Calm down. The song, go. The song. The song. The song is. Where about the earth? The earth. Yeah, the earth is. Ah! Hey! What tún ti gbé kúrò lórí mi. Wọ́n tún ti gbé kúrò lórí mi. Wọ́n tún ti gbé kúrò lórí mi o. Ah! Hey! What tún ti gbé lọ. Wọ́n you ti gbé lọ lórí Ah! Ah! ọlábì kí ló ṣẹlẹ̀ kí ló tún gbé lọ lórí ẹ̀ báyìí. Ah! Me? Yes. You that have been a pride of this school are now a great disappointment. What's coming over you? your report sheet? Odologba yìí, unintentionally you did it. Odologba jọ yìí. Sọ̀rọ̀. Kò yé mi sir, I don't understand. Kò yé. What's up? Why this decline academically? There must be an explanation. give this letter to your parents. You will fare very as soon as possible. Okay? Yes, sir. Huh? Yes, sir. Joseph, yóò mọ̀ pé mi more mọ̀wé ká ṣé o fẹ́ máa fi mí ṣe yẹ̀yẹ́ ni gbogbo ohun tí wọ́n kọ síbi òye mi. principal wa ní school wọ́n ní pé wọ́n fẹ́ rí yín pé kẹ́ ẹ wá. ó ti tán. Joseph ṣé adúrú ìbò tí wọ́n kọ síbẹ̀ òun ni wọ́n túmọ̀ ní ọ̀rọ̀ kan báwọn ní tí wọ́n kọ tó tó kún tó tó kún ìbá wọn ló wá kàn sọ lọ́rọ̀ kan báwọn. mo kàn sọ pé kí n sọ kókó inú ibẹ̀ fún yín ni wọ́n ní pé kí ẹ wá pé wọ́n fẹ́ rí yín. kí ló dé kí ló ṣe kí ló dé tán fi ní kí n wá rí wọn ní skóòdù yẹn. lórí ọ̀rọ̀ èsì mi ni o lórí ọ̀rọ̀ mi ni o. ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu pé wọ́n lè ránṣẹ́ sí mi láti wá sí iléèwé yín lórí ọ̀rọ̀ rẹ. ẹ wọlé o. aláwọ̀ o. ọ̀rẹ́ mi láti sùn ni tádé lórúkọ rẹ̀. ẹ ǹlẹ́ o yóò dára fún yín o ọ̀nà yín ó là o jẹ́jẹ́ ni ẹ mọ̀ sí o. mi rí ẹ kó wá gbé báàgì ẹ mo tún wá ẹ káàkiri mi rí ẹ mo tún pe fóònù ò tún gbé o má bínú jàre silence ni fóònù mi wà nígbà tí mo wà lọ́dọ̀ principal mo kàn decide pé kí n má bọ̀ nílé níjàre àmọ́ kí wọ́n fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn báyìí ṣó dẹ̀ rò pé àdúrà ni yìí nílò ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ṣe nípasẹ̀ àgbàdúrà ṣé bí wọn náà mọ̀ pé wòlíì tó gbóná ni bàbá mi ó dẹ̀ tún ṣe nípasẹ̀ àìkàwé àbí o ti gbàgbé ẹni tó ní. kókó mọ èmi náà kàn ń sọ̀rọ̀ síwájú sọ̀rọ̀ sẹ́yìn náà. wo iná àrò kì í jó lásán ọmọ aráyé ló ń fọnà sí i nǹkan míì ló ń ṣẹlẹ̀ táàmù. ọlọ́run á máa dá sí i. tẹ̀ǹtì ti máa ń lé ó yà kí láti máa retí. bá mi kí lájẹ. Ah, ok ok. àbí kí wàá ló tún ṣẹlẹ̀ láyé nígbà téèyàn bá ti lo àdúrà tó dẹ̀ ti fi iṣẹ́ kan tóun kàwé kí ló tún dé a máa ń fi àdúrà wádìí ẹ̀ náà ni o àmọ́ bóyá ló. irọ́ ọlá mi má fi ọ̀rọ̀ tí ò tó nǹkan dára kan lẹ̀ kí là sọ kí ló ń sọ ìfẹ́ o. bàbá kílẹ̀ ń wò tí ọmọ yín ṣe padà sẹ́yìn báyìí. mo ti ẹnu mi bọ ibú ẹ̀jẹ̀ jésù ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn mo lé padà tèfètèfè sínú òkun pupa ayé ọmọ mi ò ní padà sẹ́yìn lórúkọ Jésù. àbí o àmọ́ ohun tó mọ̀ mí ni wípé ọmọ yín ti padà sẹ́yìn nínú ẹ̀kọ́ rẹ̀ ọmọ yín tó máa ń jáwé olúborí tẹ́lẹ̀ nínú ẹ̀kọ́ rẹ̀ òdo ló gbàjọ nínú ìdánwò tó ṣẹ̀ṣẹ̀ parí òdo báwo bọ́lá mi wọ́n lò wọ́n kókó kankan lẹ̀ yìí. lámìdé ń gbọ́ kí ló ṣẹlẹ̀ kémi mọ̀ kó rẹ̀ lè tóbi ilé yìí kí ló dé. bàbá ẹ má jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín gba àsìkò àti ìtọ́jú ọmọ yín ní báyìí òdo lọmọ yín ń gbà mí ìdẹ̀rù pé ó lè bá àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe ìdánwò àṣekágbá yìí. Ah. ó yà mí lẹ́nu o pé wọ́n lè ránṣẹ́ pè mí sí sí ní school mi lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ ah, ẹ̀kọ́ rẹ̀ ah. ẹ ṣeun sá ẹ ṣe o kó tọ́jú wa mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan-an ẹ ṣe yóò bá àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe ìdánwò àṣekágbá tẹ̀sán ẹ aláàtìṣe mi a máa ṣe ara ẹ nífẹ̀ẹ́ sí. Gbogbo agbára òkùnkùn àti sátani bàbá èyí tí ò jẹ́ kí o tó ka òye àá gbogbo ogun tí máa ń kó ọgbọ́n lọ tí máa ń kó ìmọ̀ lọ tí ò jẹ́ kí nǹkan ó yé mo tẹsẹ̀ bọ̀ mo bàjẹ́ láìké branda yé na makara ma ilé na ma kéyìn na alambrande yé mo. Namaika nama lidibruna ya kakara mandala praye. Ekere mandele yama. Aramaha karamande ya. Ah, kí ló Kilo de, ló dé kí ló dé bá kí ló ṣe àdúrà yóò kọjá sọ́dọ̀ rẹ àdúrà tí mò ń gbà yóò kọjá sọ́dọ̀ rẹ ọ̀run àdúrà yóò ṣe Jesus power Jesus power Jesus power. kí ló dé ìbámu kí ló dé. ọlá hmm? àdúrà yóò kọjá gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ní ń padà wá sọ́dọ̀ mi láì jíṣẹ́ ti ara ọlá ọgbọ àdúrà yìí lọ. kí ló ń ṣẹlẹ̀ báyìí kí ló ń ṣẹlẹ̀. Ah, ah, ah, ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ bó o lè ṣàkàdá road. dáàdì mi ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín pẹ̀lú. àfihàn eléyìí kò nídìí introduction láàrin ìjà ṣe bí Joseph ní tani onímọ̀ ibo ló máa ń gba gbogbo gift tẹ bá ti ṣe prize giving day ní school yìí. òun náà ni Joseph àmọ́ dádì mi ọ̀rẹ́ ò rí bẹ́ẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ ṣebí wòlíì ni bàbá ẹ. bẹ́ẹ̀ ni sà ènìyàn ọlọ́run náà ni wọ́n sà. mo mọ o kàn lókè tó ń béèrè ni ehm, jọ ṣó lè fún mi ní nọ́mbà dádì ẹ jẹ́ ẹ jẹ́ kí n pè wọ́n ná kí n béèrè lọ́wọ́ wọn ná. all right ọlámídé pẹ̀lẹ́ ó yẹ o ti máa bọ̀ nílé náà ilẹ̀ tí ń ṣú. bẹ́ẹ̀ ni ẹ dáàdi ẹ jọ ṣe bẹ́ẹ̀ mọ ọ̀rẹ́ mi tádé tó máa ń wá mi wálé yẹn. bẹ́ẹ̀ mo mọ̀ ọ́. ẹ mo lọ sí ilé wọn lónìí dáàdi wọn wá sọ pé wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. àmọ́ kí ló dé tó fi ń rìn káàkiri kí ló tún wá délé wọn ṣé bí bá ti jáde ní sùkúl ó sì yóò máa bọ̀ nílé mo kàn sin ọ̀rẹ́ mi lọlé náà ni a ní iṣẹ́ àmúrelé kan tá a fẹ́ jọ ṣe papọ̀. Um, hello ẹ pẹ̀lẹ́ sáà ẹ kú iṣẹ́ olúwa olúwa túbọ̀ máa ṣàgbára dọ̀tún. ẹ jọ̀ọ́ mo mọ̀ pé ẹ máa ń bísí torí ìránṣẹ́ ọlọ́run àlàyé nìyẹn hmm, èmi ni dáàdì Tádé mo fẹ́ bá yín sọ àwọn kankan náà ẹjọ́ ṣá lè ríra olúwa ọlọ́run olódùmarè ló rán mi sí yín. ó dáa o ọlọ́run á máa ràn wá lọ́wọ́ a ó ṣiṣẹ́ yìí débi èrè o. Hmm. everyone. ọlá mi ṣé o gbàgbọ́ nínú mi mọ́ ni ṣé o wò pé èmi yìí nìkan ti tó fún ọ pẹ̀lú ọlọ́run ọ̀gá ògbó. dádì kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ ṣé bí ẹ mọ̀ pé èyí nìkan náà ni mo ní kí ló wá dé kí nílé ọ̀rẹ́ rẹ̀. rárá o assignment tí mo fẹ́ ṣe ló gbé mi dọ́dọ̀ wọn bí mo dẹ̀ ti dọ́dọ̀ wọn báyìí ni bàbá wọn sọ pé dandan dandan báwọn fẹ́ bá yín sọ̀rọ̀. ṣé ṣé olùṣọ́ àgùntàn ni bàbá ọ̀rẹ́ rẹ̀ ni àbí kò lè dìde ni. mi ò mọ nǹkan kan tó ń ṣe inú méjèèjì o àmọ́ mo mọ̀ pé ènìyàn ọlọ́run náà ni. ẹ kí n fẹ́ rí mi fún hmm torí aka ìgbàdúrà tọ́lọ́run bá fẹ́ kẹ́ rí wọn kì í sí dandan àmọ́ tí n bá ń gbàdúrà sí ọlọ́run fún ohunkóhun èsì lè wá láti ibikíbi ó lè jẹ́ ènìyàn tàbí ìrànwọ́ tàbí ohun mìíràn. mo gbọ́ ọ kò làkàyè ọgbọ́ ẹ wọlé lọ kò lọ wá nǹkan jẹ àbí orí tún jẹ lọ́dọ̀ wọn. Ah, rárá mi ò kí ń jẹ ń ta mi ò kí ń jẹ ń ta. 古今典等，主打它。哎，估计不是啊，对对，那你们啥物事？我就是，哎，我干的。ìwọ kó kó gbogbo kiri tó wà nínú fíríjì ẹ kúrò ó ṣe ẹgbẹ̀lẹ́ sáwọ̀ ẹgbẹ̀lẹ́ sáwọ̀ ẹgbẹ̀lẹ́ sáwọ̀ ẹ fún ṣé olúwa sà olúwa máa san gbára dọ̀tọ̀ sà ẹgbẹ̀lẹ́ sà láì fi àkókò ṣòfò torí ọ̀rọ̀ ọmọ yìí ni mo ṣe wà torí tádé ti bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ẹ̀yìn ló wá fà á tí mo ní kí àtètè gbégbé sí yẹn ní kíákíá àwa náà ti ń gbé ìgbésẹ̀ lè lórí eh, àwa náà ti ń gbàdúrà tó yè kọrọ lórí ọ̀rọ̀ yìí pínlẹ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àdúrà ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ mo sì ní ìdádójú pé àá Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì àgbọ àdúrà wa. kódà kódà bẹ́ẹ̀ eh, àwọn mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ẹ dákun àwọn ọmọ mi tí wọ́n bí ọmọ yìí nǹkan ìyá ìyàwó yín madam ṣé kò sí kò sí kí ló dé ah, mo kàn ní kí n béèrè náà ni àbí ọmọ òṣà lè pọ̀ títí kó má lórí sùn. èmi náà lórí sùn ẹ̀. ẹ̀yin nìkan <laughs> ṣé ẹ̀yin nìkan lọ́lọ́kọ̀ tó wà wá sáyé ni. èmi àti ọlọ́run ọ̀gá ògùn ni ọlọ́kọ̀ tó wà ọmọ yìí wá sáyé ọlọ́run ló dá lóòótọ́ àmì mi ni mo bí nǹkan mi. ẹ̀yin nìkan lẹ bí ọmọ alàgbà ìyá ọmọ yìí ń àwa dénú pálọ̀ a ò rí lẹ́nu ọ̀nà a ò rí màmá Joseph dá a ò rí ẹgbọ́n níbo ló lọ a ò rí a ò rí a ò rí o yé a ò rí. ṣé wọn ti kú ni níbo náà lọ. a ò mọ. ẹ ò mọ alàgbà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í máa ṣe ọ̀rọ̀ àwàdà ẹ wò sá ilẹ̀kùn ńlá ni wọ́n tì mọ́ ọmọ yìí kódà àgádágodo ńlá gbàǹgbà ni wọ́n fi ti ọpọlọ ẹ̀ òun ló fà tí gbogbo ga tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ òun ni ò jẹ́ kórìí rẹ̀ ó gbèwé mọ̀ òun ni ò jẹ́ ó mọ̀wé mọ̀ òun ló jẹ́ kí náà rẹ̀ ó máa jí wàjò rẹ̀ yìí bó ṣe ń jó <laughs> sí n tó sì ṣokùnfà ẹ ẹ̀ṣẹ̀ àìdáríjì ni òun ló ṣokùnfà ẹ o alàgbà <laughs> ẹ gbúdọ̀ dáríjì ìyàwó yìí. kò ṣeé ṣe èmi ò lè dáríjì mi ò lè dáríjì kàkà kí n dáríjì kọlọ́run mẹ́mìí mi lọ <laughs> tó bá ṣohun tẹ́ ẹ pè mí sí nìyẹn kò sọ̀nà bẹ́ẹ̀ Bọ́lámídé jẹ́ àlọ́. Ah, ejò ejò dádì ejò sá ejò dádì. Bọ́lámídé ejò ń lè délẹ̀. tí ẹ bá kọ̀ láti dáríjì àwọn tó ṣẹ̀yìn bàbá yín tí ń bẹ lọ́rùn kò mà ní dáríjì ẹ̀yìn náà. ṣẹ́yìn mọ́ tó ṣe ni àlàáfíà ni fún yín. tó bá mọ̀ pé oníwèébì ṣe the same pictures àwọn pictures to need fún wedding the same this because i'm not ready to be running around for a wedding for one month mi ò ráyè ẹ o. farabalẹ̀ ọlọ́run ṣì wà lórí ìtẹ́ gbogbo ẹ̀ ló máa níyànjú sùúrù ni wàá ṣe ṣó dá ẹ lójú pé àtìkúlé ẹ̀ ṣáàjà. àjà ṣùgbọ́n káfíń ní ìpínlẹ̀ ìgbéyàwó wa kó má dúró kó dàrú kó ní o tiẹ̀ jẹ́ gbogbo ọ̀rọ̀ náà yéèyàn mọ́. Eh, ṣé ẹ gbàdúrà sí ìṣèpàwé àtúnyẹ orí ti ní bẹ́ẹ̀ náà sí a tún fi àwẹ̀ tí gan ṣé bí mo sọ fún yín pé mo padà rí tùtùpáyà pé wọ́n dá aṣọ mi padà fún mi. ṣé ni bọ̀bọ́ yẹn béèrè fún extra sheet lónìí ni o ó gbà lákòókò ó ó gbẹ lẹ́kejì ó ṣé o mọ̀ nǹkan tó ń dùn mí bẹ́ẹ̀ ni wípé mi ò rí nǹkan kan kọ mo lè tún jí wíwú. àlá tó o lá yẹn ó lè má ṣe ìtumọ̀ tó fún o pé o rí ọ̀rẹ́ rẹ lójú àlá kò sọ pé ọ̀rẹ́ rẹ gangan ni aláàríkèrèkèrè ṣòro gẹ́ olórí ibú ni má jẹ́ ká fi ẹ̀tẹ́ lẹ̀ ká máa palapalapa. ẹ kí ètò o. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ dájú yìí. Please subscribe. Hello. Good day to everyone. I am Femi Adebile, popularly known as Finchus Baba. I'm an actor, a drama minister, uh, a scriptwriter, a director, by the grace of God. I'm um, inviting you to our filmmaking workshop. The FTW is not a new name. You've been hearing about it. FTW, FTW, only that you've not experienced it. Another section will be coming up August 16th, 26th with the theme Fresh Anointing. It's always an experience when people get overhauled for greatness. What are you doing? Come and register for the next section of the FTW we shall be expecting you at the same time for children, also the same date and the same venue, 16 to 26th of August. Be a part of it. I am inviting you. We are inviting you. Come and tap into grace. Come and touch something in the spirit. Come and receive a fuel that will push you to the next level of your life and ministry. If you are a creative, you're an actor, whether you are already in service or you are trying to start acting or it's your passion, I tell you, the best place for you to be around is if I choose Baba Talent Workshop, a subsidiary of the Prep Film Academy. The numbers on the screen are sure plugs for inquiries. Thank you very much. I will be expecting to see you after shake your hands canvas. na

ire tó tọ́ ọmọ rẹ̀ ilẹ̀kùn ti ṣí ó ní wọlé gbin mayọ̀ amúmijọba tán amúmidélẹ̀ lè rí ilẹ̀kùn támọ̀ráyé tí bàbá ti ṣí kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ bàbá ti. kó ṣe àì ìdùnnú wọlé eh, ire wọlé o ayọ̀ wọlé ìlérí kó ṣe